في باب الرضاء في الحديث السادس والخمسين بعد الألف عن عائشة رضي الله عنها قالت قال رسول صلى الله عليه وآله وسلم لا تحرم المصة والمصتان أخرجه مسلم وعنها رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم انظرنا من إخوانكم فإنما الرضاعة من المجاعة متفق عليه وعنها رضي الله عنها قالت جاءت سهلة بنت صهيب فقالت يا رسول الله لمن مولى أبي حذيفة معنا في بيتنا فقد بلغ ما يبلغ الرجال فقال أرضعي تحرمي عليه رواه مسلم àwọn ìgbà wáyé wọn alábẹ́ àkọlé arọ́bà arọ́bà àbí arẹ́bà bẹ́ẹ̀ náà ni arọ́bà àtú àti arẹ́bà àtú rọ́ọ̀ yẹn wọ́n lè gba fẹ́tà ó lè gba kẹsìrọ ó túmọ̀ sí rírì ọmọ ohun tá a gba lérò pẹ̀lú rírì ọmọ òun náà ní fífún ọmọ lọ́mú fífún ọmọ lọ́yàn gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe máa pípé nígbà tí wọn kọ bímọ sáyé oúnjẹ rẹ kókó oúnjẹ òun náà ní kó máa fa ọyàn àyà rẹ ọyàn àyà tí bá ń fà yìí òun náà ní wọn máa já sí. oúnjẹ gbogbo oúnjẹ fún obìnrin yìí báyìí fún ọmọ yìí báyìí nítorí pé gbogbo nǹkan tí ọmọ ń bùkátà láti fi jẹni tó ṣe pé yóò dàgbà lara lára ya gbogbo tí ń bùkátà láti jẹ́ kí ọmọ abẹ lábẹ́ ìṣọ́ àtààbò eléyìí tí èyí jẹ́ kí àárẹ̀ káàrẹ̀ kọ́kọ́ kìyàn lójijì nínú. ọyàn àyà rẹ̀ tí ó máa fà á ẹ̀rí pé tó bá gbé fóòdù ńlá bá pò fọmà kò sí tàbí ṣùgbọ́n á kà á bí wọ́n ti ṣe sọ wípé ká máa pò fún dáadáa nítorí ká má bàa lọ pò kì ká má sì bàa lọ pò sàn yàtọ̀ sí ọyàn àyà ọyàn àyà ọmọ kan ò sí tí ọmọ fà ó ń fẹ́ fa wàrà tó wà nínú rẹ̀ táwọn àríkò ti kí lákejù ẹ̀bọmìlà ńbọlẹ̀ ẹ̀bá gbàgbọmìlà ọyàn ẹ̀yà kan òṣìṣẹ́ tí ọmọ fà táwọn àpè wàrà tí ń jáde ńbẹ ó ti sàn lásán jù ẹ̀rọ ajá fi nǹkan kún kó lè bá a kì í bẹ́ẹ̀ náà ni bá kó fòdò fọ́mọ ẹ rí i pé fòdò yẹn a ní láti máa wo àwọn agolo tí wọ́n ń da mílìkì ọmọ sí dáadáa déètì tí wọ́n ṣe oúnjẹ yẹn. àti déètì tí yóò di pé láǹfààní má ó lè yí padà kó di májèlé nítorí kọ́ jẹ́ pé ọ̀fọ̀ ara rẹ̀ síra rẹ̀ ẹni tó fún ọmọ ní mílíkì ọmọ mu láì jẹ́ pé owó expiring date tó wá jẹ́ pé wọ́n lọ fọ ara rẹ̀ pọ̀ mọ́ ara rẹ̀ tẹ́ bá kó tí ó sì tutù ringindin jù ọmọ gan kò ní mú tó bá gbóná jù nítorí ńgbà tí èsì pé àníyàn yín látara fúdù tẹ fẹ́ fọmọ òun náà ní pẹfẹ sọmọ lẹsẹ ó sì wá gbọ́dọ̀ jẹ pé yóò máa ju ọmọ lẹ́nu kò sì gbọ́dọ̀ tutù rìn kò gbọ́dọ̀ tutù jù ti tutù jù ọmọ gan ò ní mú sọ eléyìí kì í sí ọyàn ya torí ló ti jẹ pé. ṣáájú kó tó di pé àwọn ẹni tó ń pariwo palantí ẹnu ní ìsìnkú àwọn gbọngbọn ilẹ̀ ìsìn Islam ti kọ́ wa ní ọgbọ́n ṣáájú ṣáájú kó tó di pé wọ́n lajú rọ́ tí wọ́n ń gbé ká ẹ̀sìn Islam ti là wá lójú ọlọ́run ẹlẹ́dàá wa nínú Suratul Baqara wọn ni wal walidatu yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a àwọn obìnrin tí wọ́n jẹ́ bímabíma ọdún méjì gbáko ni wọ́n fi máa lé àwọn ọmọ wọn àbá pé àyà yìí wọ́n jáde ní jáde pé wọ́n ń fún wa ròyìn wàlàkín ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ń pa wá láṣẹ àṣẹ yẹ̀wẹ̀ wọ́n ń tọ́ka sí pé ọdún méjì gbáko lóbìnrin gbọ́dọ̀ ṣe tí ó fi máa rí máa rẹ̀ tí o bá sí ọ̀rọ̀ tí ọlọ́run ọba sọ níparí lèmẹ́n ọ̀rọ̀ ọ̀dà eyín tó mọ̀rọ̀ á fún ẹni tó bá gbèrò láti pé rere má dàsìkò yìí torí rẹ̀ náà là ń ṣe sọ pé nínú òfin ṣẹ̀ríya tí wọ́n bá pa wá láṣẹ láṣẹ tó ṣe pé wọn ò là ńṣe ni àṣẹ yẹn máa ń túmọ̀ sí pọ́nrán èèyàn ní tí wọ́n ń pa wá láṣẹ lórí ẹ̀ ìgbà tó ṣe pé nǹkan kan là àmọ́ tí nǹkan ti là á gẹ́gẹ́ bí ntọ́lá ń bá ti ṣe wá nídájọ́ yẹn wà yí padà sí. bàtí Allah Rabbul Alamin tóní walwalidatu yurdi'na awladahunna hawlayni kamilayn àwọn bímabíma lóbìnrin àwọn ìyá tó bímá ọdún méjì gbáko ọdún méjì gbáko tí ó pé pérépéré ni wọ́n fi máa rí àwọn ọmọ wọn nítorí àṣẹ àṣẹ yìí lórí kúrò nídìí jíjí ọ̀ràn yàn ọ̀nà ni liman arada ayò tẹ́ mọ̀rọ̀dọ́ fún ẹni tó bá gbèrò láti pé rírì máa di ọdún méjì ó túmọ̀ sí pé àsẹ́ńbí kìí ṣe àṣẹ tí sọ̀nkan di ọ̀ràn àyàn ṣùgbọ́n wọ́n máa ń pè nínú ṣẹ̀ríà ní amúrún irṣàdì amúrún irṣàdì àṣẹ tọ́nisọ́nà ni. pété ẹ bá tẹ̀lé ìtọ́sọ́nà tó wà níbí ládàá yín pọ̀ yóò kún kẹ́kẹ́ Allah wọ́n ló bímọ rẹ o kò ní í wù ọ́ pé o ní láti rí ọmọ bóbìnrin bá tiẹ̀ wá jẹ́ pé burú jù bẹ́ẹ̀ lọ ti kọ́ máa rí ma rẹ̀ kọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ló bímọ rẹ wọ́n ló ń rí ma rẹ wa yóò tún máa fọ́n ládàá lórí ẹ̀ tí o bá gbèrò láti pọ̀ fẹ́ pé àsìkò tí wọ́n ní kó o lè má dà yìí ọ̀dà tó o bá sì rí i pé fúndì kan àbídìmí ò ní lè rí di ọdún méjì ọ̀sẹ́lọ̀ ìtumọ̀ amúrún ìrìṣàdì nìyẹn tẹ́lẹ̀ báyìí wọn á rí i pé kò sí nǹkan tó dáa fún obìnrin tó bímọ bí kọjá pò ń gangan òun náà ni ó gbà á rírì ọmọ rẹ̀ tí ó mójútó tí ò ní fìràrì kó má lọ jẹ́ pé alágbàtọ́ abánirè makan iná làwọn àgbà fún ọmọ wa pé kọ́ ọmọ wa bá wa rè ẹ má gbàgbé pé rírè tí a máa ń rí ọmọ ó ní ipa pàtàkì tó máa ń kó lára ọmọ nínú ìhùwàsí rẹ̀ ìṣesí rẹ̀ kódà tó fi dórí ẹ̀sìn rẹ̀ torí àwọn sọ pé tí ìyá bá jẹ́ ìyá tó dáa torí ẹgbà tó fẹ́ fẹ́yàwó wàá farabalẹ̀ wàá sì bẹ́ lọ kó rí ìyàwó tó dáa fẹ́ ẹni tó yẹ kó lẹ́sìn nítorí pé bí ìyá bá bímọ tó ṣe pé ọkàn pọ̀ mọ́ ti lẹ́yìn ìgbà tó bi tán lọ́ bá lòun ọ̀fẹ́ ọmọ tó jẹ́ pé ìwọ́tọ̀ ọjọ́kùnrin náà lọ́ mọ bó ń ṣe ra fúdù fún ọmọ yìí tó ń ra mílìkì fún tọmọ fi wá dàgbà pọ́ fẹ́ bọ̀ kọ̀ yóò ti já nǹkan kan jẹ nínú fún ìyá rẹ̀ ṣáájú kó tó di pọ̀ wálé ayé ọmọ tí kò bá ìyá rẹ̀ gbé rárá tí ò tiẹ̀ bá jókòó títí tó fi di pọ̀ dáyàn mà ẹ sì rí tí ọmọ òhurú wà ìyá rẹ̀ ń gbà mí níbo ló ti mú wa àá inú ta ló gbé sọ́wọ́ ọnu rẹ̀ tó gbé nǹkó ti tó ni tòun tí wọ́n bá ń bí àwọn ọkùnrin táwọn bá ń bú àwọn ọmọ wọn nítorí pé ń hùwà bí ìyá rẹ̀ ẹ̀rí tí wọ́n máa pè ní yàyà so àwọn màmá kan sì bú ọmọ kí wọ́n pè ní yàbá eléyìí túmọ̀ sí pé yàyà la rí nítorí pé oṣooṣù mẹ́sàn-án kéré jù nínú ìyá rẹ̀ tó bá dín sí pẹ̀lú díẹ̀ níbi oṣù mẹ́jọ bí oṣù mẹ́jọ àbọ̀ tọ ìwọ tí ọwá ti wá gbénu ìyá rẹ̀ máa kó sí náà ni yóò ti lapa lára rẹ̀ náà ni torí ẹ̀ ọwọ́ bàbá ni nǹkan pọ̀ sí oníkọ́sẹ̀ sàrùtà ní fẹ́ kó bímọ fún un sọ ẹni tí wọ́n bá ti sàlẹ̀ sàkókò bímọ fún náà ni ó jẹ́ ìyá ọmọ rẹ̀ òun náà yẹ kó máa rí ma lópin ìgbà tó rí rí ọ̀gá dàrú nítorí pé ń bẹ nínú àwọn obìnrin tó yẹ kí tó bá ti bímọ tàbí bímọ báyìí orí rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ dàrú kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣàánú wa sòkè ṣe pé bá yóò fi dẹ́gbọ́n fún ọ àbí torí kọ̀fẹ́ rí ma lá tó yẹ pé yóò ṣẹlẹ̀ gangan wọn náà rí pé náà ó ti kúrò ọpọlọ ti kúrò lára rẹ̀ báyìí so ẹni ìdí láti jẹ́ pé ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi bá ru obìnrin bẹ́ẹ̀ sí lásìkò yẹn kọ́dà gan yọ gba pé kẹ́ ẹ má jọ ọmọ ọmọ wà pẹ̀lú rẹ̀ nítorí pé ó lè fọmọ lọ́rùn pa tọmọ wa padà kú torí rẹ̀ tí o bá ti jẹ́ pé irú àwọn ṣẹlẹ̀ burúkú kan ṣẹlẹ̀ sóbìnrin lẹ́yìn ìgbà tó bí ma òun lọ yẹ ká fi sílẹ̀ pé kọ́ máa rí ma rẹ̀ nítorí pé ẹ mọ̀ pé yàtọ̀ sí ọmọ ń jẹun láyà àyà rẹ̀ ọmọ tún kọ́ àwọn nǹkan mi ọmọ ń kọ́ àánú ọmọ ń kọ́ ìfẹ́ látàárọ̀ ọyàn ìyá ti ń fà nítorí pé bí ṣe mu ọyàn ìyá yẹn tójú rẹ̀ àti tìyá yẹn ti bá ti ń ṣe mẹ́rin yóò máa láàánú ìyá wọn yóò máa láàánú ìyá wọn torí àwọn kan ṣera rẹ̀ dànù nítorí pé o ti kọ obìnrin sílẹ̀ lọ lọ ọ ní méjì tó o máa pẹ̀lú àwọn ọmọ tí obìnrin yẹn ti bí fún ọ ju kọ́ máa kọrin burúkú kí ìyá wọn lọ kọ́ máa kí láwọn oríkì burúkú tí ìyá àti bàbá rẹ̀ tí wọ́n fi kì lórúkọ pé òun gbìyànjú láti já ìrẹ́pọ̀ tó lè wà àánú tó lè wà látọ̀dọ̀ àwọn ọmọ yẹn sí ìyá wọn wọláhì ọ̀padà rí i pé ọkàn síra rẹ̀ lásán ni ọkàn síra rẹ̀ lásán ni ọ̀rọ̀ rẹ̀ ó tẹni tó ṣe pé ó ń gbin máńgò sínú èrè ṣé yóò hù àbí ò ní hù kò ní hù nítorí pé àyàfi tí ìyá àwọn ọba jẹ́ pọ̀ ló bímọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ló gbọ́mọ sáfùnyà rẹ̀ nítorí pé wọ́n ti kọ́ra wọn lẹ̀ ó gbìyànjú láti rí pé relationship yẹn kò ti exist ṣùgbọ́n ìyàlẹ́nu ní ọ̀jẹ̀ fún pé tí ọmọ bá ti kọ́kọ́ ríṣẹ́ ìbí wọn náà ló ṣe wàhálà tó fi wọ yunifásitì wa ló tún bá aṣọ náà tó tún fi ríṣẹ́ ní NNPC àti gbogbo ẹ̀ owó àkọ́kọ́ tó ọmọ kọ́kọ́ gbà bá pé can you direct me to where is my mom kí ni jẹ́rẹ́ àníṣe ẹ lè fi mọ́mì mi hàn mí la ilaha illallah sọ̀rọ̀ pé gbogbo sẹ́tò ló ṣe fún ogún ọdún báyìí fáìlì ti gbọ́ omi báyìí dàda àwọn sì fi hàn tọ́ wà lára rẹ̀ gbogbo ẹ̀ lúpọ̀ àbí olùpọ̀ báyìí ó ti lúpọ̀ torí àwọn sọ pé tí obìnrin bá fi lè re ma ọmọ gé nìkan púpọ̀ látara rẹ̀ ẹ rántí pé ńgbà tó wà nù ya rẹ̀ gbogbo àwọn nǹkan nígbà yẹn theoretical ni nísìnyí ó ti wá ń rí practically tí máa ń ṣe ń wojú ìyá rẹ̀ ẹ̀rí tó ọmọ bá ń fọyàn ẹ̀yin ò tí ì fẹ́ yà wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ò tí ì fẹ́ yà wọ̀ àwọn tó ti fẹ́ ọ̀rọ̀ yóò ti yá ọ̀rọ̀ ju bí mo ti ń sọ lọ náà la ṣe pé ká fẹ́ yà ó tẹ̀kàn jókòó kalẹ̀ so tí bá ṣe mọ yẹn ẹ̀rì tí wọ́n máa wojú ya rẹ̀ lẹ́kàn án tí wọ́n máa wojú ya rẹ̀ ó ní tó máa fi ń gé yìí à nísìn ìyá ọmọ ẹ bójú wọ́n á bẹ̀rẹ̀ sí ní bójú ẹ̀yin ẹgbóbìnrin márùn wa tí gbogbo wọn náà wá bójú kọ́ ọmọ wa pé ọmọ yẹn pé ahmed ahmed ahmed ẹ̀rìjọ́ máa wò wọ́n ètò máa mọ́ ọ́ bọ̀ she is not the one tó bá rí tó fẹ́ jọ̀yà no tó bá ti rí ìyá rẹ̀ báyìí ẹ mọ́mí mọ́mí allahu akbar torí pé àwọn kankan wà tó máa ti géènì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ máa ń wá látara ọ̀yàn àyà tí ọmọ ń fà ní àwa wí tán àwa ni wọ́n lè ṣe wàhálà because ọ̀fẹ́ keep fit abẹ́ gẹ́tì ẹ̀ tọ́lọ́pọ̀ ọ̀fẹ́ máa sáré ìwọ ò lè máa fọ́n ma lọ́yàn so ẹni láti lọ́ọ́ máa ra náànù abẹ́ gẹ́tì ẹ̀ so ńgbà tó bá jẹ́ pé náànù lọ́ọ́ máa mú dàgbà yóò yóò láàánú fáwọn màálùú so ńgbà tó ṣe pé ẹ̀yin ò jẹ́ kó mu ọyàn tìyá rẹ̀ títí tó fi dàgbà so torí ẹ rí i pé láti bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti ba relationship rẹ̀ àtọmọ unlike bẹ́yà ọmọ yẹn ah ó lè fa ọyàn yàgbẹ tí ó tún máa ké ẹbọ ń wóúnjẹ o ẹbọ ń wóúnjẹ o kò sí nǹkan míì nínú ọyàn ọmọ yìí so ẹ ní láti wà false nígbà yẹn láti wá alternative èèyàn yàtọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́bí méjì lọ́lọ́run fún yín lẹ́sẹ̀ náà tí wọ́n bá fi mú gbogbo ọyàn tó wà ní àyà àyà yẹn gbẹ wọ́n tún máa ké náà ni ẹni láti tún wá nǹkan míì tẹ́ fi kùn so gbogbo orú eléyìí ò yàtọ̀ àmọ́ ọ̀kan náà ni kìí sì sálàsè ju ọmọ kìí ṣe jẹun kó kú so káàní ò ní lè rí màá rẹ sí so ọmọ máa gé nìkan púpọ̀ látàrọ ọyàn ìyá rẹ̀ ẹ̀rí pé àwọn iron calcium gbogbo ẹ̀tọ́ máa ń bùkátà yóò ti gbà á lọ́yìn àyà rẹ̀ níṣẹ́ ọmọdé bíi ọmọ aróńdó yẹn ń sà rẹ̀ wọ́n àti fún lóògùn láyé ó dìgbà tó bá dàgbà débi kan wọ́n sọ pé ìyá òun oníkọ́ máa jẹ nǹkan báyìí oníkó lóògùn báyìí ọmọ padà fà nínú ọyàn rẹ̀ ah, gbàtà bá wí tá ẹ bá rí pé nǹkan yẹn ti kú tí yàrá ti lòògùn àbọ̀ bá jẹun tí wọ́n ní kọ́ máa jẹun tó túmọ̀ sí pé connection ńlá ìní ń bẹ láàrin ìyá àtọmọ látàrọ yẹn torí ẹ ọlọ́run lẹ́dàá ti kọ́ alẹ́kọ̀ọ́ eléyìí ṣáájú káwọn tọpẹkun tó gbọ́n tó jí ó ti fi ẹ̀kọ́ yìí ó ti fi yé wa torí ẹ̀yáwó rẹ̀ ní ìsìn wa lọ sọ spitu lẹ́yìn ìgbà tó bímọ wọn ni wọ́n ń ṣe kótóbà kan fáwọn bẹ́ẹ̀ oṣù mẹ́fà ni ó gbọ́dọ̀ fọmọ ní nǹkan mi o ṣé nǹkan information tuntun wà mẹ na ọ̀rọ̀ pín sórí ìsìn méjì wọ́n ń pè kan ní fa'idatul khabar wọ́n ń pè kan ní lazimul fa'ida yẹn ni pé yìí ó mú information tuntun wá sí màtẹ́lẹ̀ ọ̀rọ̀ yìí kò ṣàǹfààní kọ́bọ̀ torí mo ti mọ̀ ṣáájú èwo lẹ fẹ́ tòsí nígbà tó ní ká ẹ máa rí ma fóṣù mẹ́fà ṣe new information ni àbí tahsil al-hasil kò ní túmọ̀ kankan fún mùsùlùmí o yàtọ̀ sáwọn olódo tọ́lọ́ olódo náà tó pọ̀ o nínú àwọn mùsùlùmí o tí gbẹ́sìn rẹ̀ tí wọ́n fi ọmọ kankan pa ẹ̀sìn lọ́la sí tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ọdún méjì gan lọ́lọ́run sọ kí èso sùn mẹ́fà tọ́ ǹjẹ́ lásìkò gbà tí Allahu Rabbul Alamin tọ́wá ní ọdún méjì lẹ́ẹ̀fì máa rí máa o sọ á túmọ̀ sí pé ẹ àní fún ní nǹkan mi ni a lè tún fún ní nǹkan mi tọ́wọ́ á lọ gan tọ́ gan kalẹ̀ bí ẹ́ńjìn tán ti gbé sínú òjò ti pẹ́ tó ṣe pé wọn ọ́yẹ́lì rẹ̀ wọn fi gírísì sí tọ́ gan lọ́pọlọ burúkú ẹlòmíràn sọ fún ìyàwó rẹ̀ pé o ti agbọ́dọ̀ fún lómi gan ṣé ọ̀yàn nìkan náà wà lọ mọ́tò fàfọ́dún méjì náà there is a time coming tó yẹ pé láàrin ọdún méjì yẹn ọyàn ò ní ràn wọn náà lọ béèrè history rẹ nílé yín ìgbà wo ló ti jẹ́ pé ọyàn ọ̀ràn ọmọ tóbìnrin bá wá ń tẹ̀lé nǹkan bí ṣe ń yí padà sẹ́wọ̀n kó náà ní para rẹ̀ by the time tí obìnrin bá ń re ma yóò máa jẹ jóúnjẹ tí máa ń jẹ nọ́mà lọ ṣé wọn náà sì gbọdọ̀ ti rẹ́dì láti ṣènáwó rẹ̀ nítorí pé nǹkan tí ń di omi nínú ọyàn rẹ̀ yìí nítorí náà ń jẹ iná ni tí o bá sì jẹun dáadáa kọ́ kánú nítorí ní tiẹ̀ tí ó wúlò fún ọ̀sẹ̀ kù léyìí tí ọlọ́ domi nínú ọyàn rẹ̀ fọ́mọ tí ọlọ́ di tó tí ọmọ bá mu ọyàn yẹn lójú méjèèjì gbogbo gbà síbẹ̀síbẹ̀ ẹ rí i pé ọyàn yẹn ò tún rà tí bá ti ń dàgbà tí bá ti ń dàgbà tí bá ti ń dàgbà ìwọ náà mọ̀ pé ńgbà kan lẹ́yìn ìgbà tó dàgbà yìí tí wọn bá kọ oúnjẹ ńlẹ yín ó ti kún fún ọ ní sùọ kàkan lọ ni kò jùlọ bíkọ́sì wọn bá tún jẹ wàá tún jẹ kù but gẹ́gẹ́ bá sì kò ti ń lọ wájú sí i wọn padà fún ọ ní sùọ kàkan mọ wọn kàn gbénu kúlà ní tó bá mọ̀ pé ó yọ ọ ní kọ́ máa mú nítorí pé bó ń ṣe ń dàgbà ní nǹkan tí ń béèrè fún oúnjẹ yẹn nílẹ̀ nu tiẹ̀ náà ń fẹ̀ nínú rẹ̀ so therefore kọ̀tàkù ọ̀rọ̀ ọlọ́run tó ti sọ ipò ọdún méjì gbáko ẹni tó bá fẹ́ pé àsìkò oríire ma ní òfìrè ma káwá tún á jẹ́ pé láàrin àsìkò yẹn náà bóyá ń fún lómi bóyá tá a fi glucose ṣe bóyá láàrin àsìkò yẹn náà ọmọ yẹn ó ti dàgbà débi kíkà máa nù lámàlà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé kò mú ọyàn má nítorí tó bá jẹ gbogbo tí ó jẹun tí ó ti mú ọyàn kò ní gbádùn sìbẹ́yìn náà mọ̀ pé kì í rọrùn láti tún gbọ̀yàn lẹ́nu ọmọ tùrọ̀ yẹn sọ pé ẹ̀mí ọmọ èèyàn tẹ́ rí yẹn á yàtọ̀ sí àwọn ọmọ kéékèèké yẹn wọ́n ní tí wọ́n bá fi lè pọ́ tì láì bọ̀ wí tí wọ́n bá fi lè pa ọmọ tì láì gbọ̀yàn lẹ́nu rẹ̀ yóò mọ èèyàn títí tí ó fi hu ewu ni àmọ́ tẹ́ bá ti gbọ̀yàn lẹ́nu rẹ̀ báyìí ẹ̀rí kó náà pé mọ́ máa ọ̀rọ̀ kò yẹ wà bẹ́ẹ̀ lẹ́mìí ọmọ èèyàn tó máa ń ṣiṣẹ́ tí ò da tó ọ̀bá rẹ ní ti káì lórí kó ṣekù ni àwọn wá sí rẹ́ni jágbe mọ́ pé pátì kí ni yóò dá ó rí i pé wọ́n mọ̀ try ó lè máa ń sakọ lójú wọn pé wọn bí bá bẹ ní náà dá ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ ọmọ yẹn ló tún bọ̀ o o tún fẹ́ bẹ̀rẹ̀ wà burúkú yẹn nu o náà kó fún ẹ ẹ kó fún ọ lẹ́yìn náà tún kó fún ọ wọ́n kàn sọ yẹn lẹ́nu jẹun pátì bí yẹn ṣe máa ń fi wà burúkú lẹ́nu àmọ́ tí kò bá rẹ́ni jágbe ma bí ọmọ mu ọyàn ni yóò mu ọyàn títí tí ó fi hewu ni tó bá sì rò pé bí irọ́ ni ó lè tíráì rẹ̀ tó bá bímọ so tẹ bá fi ọyàn lẹ̀ fọ́mọ àti ìpọ́dún márùn wà láyọ̀ máa béèrè fún mi kọ́dà tí lè wà obìnrin tí lè wà lóde láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ tí géńdékùnrin ó tún máa bọ̀ pé mami mo fẹ́ mú mú wàhálà kẹ̀dà ṣẹlẹ̀ ìjẹba àwọn tí obìnrin bá ní lóòótọ́ ló ń bímọ ó sì jà lọ́dọ̀ òun pé kọ́ ọmọ wọn máa bẹ lálàáfíà ó sì mọ̀ pé ọ̀kan pàtàkì nínú nǹkan tó jù pọ̀ wà bẹ́ẹ̀ òun náà ni kó máa mú àyàn but àwọn ọjà o ìyàwó rẹ̀ sì ló ń tún jẹ́ o ọmọ sanwó fọ kóun tó máa rí àwọn ọmọ ọmọ sanwó fún ẹ mọ̀ pé ru eléyìí wọ́n ẹ ṣèdúnadúrà lórí rẹ̀ lima fihi min al-gharari wal-jahala nítorí pé ọjọ́ òkùnkùn ni kò sì sí tàbí ṣùgbọ́n a lè mànà lọ sídìí ntí sí òkodoro nínú rẹ̀ mélòó lọ́mọ fà iye kọ́pù mélòó lọ́ fà èló la máa san fún ọ lórí kọ́pù kọ̀ọ̀kan ṣé a lè mọ̀ mú gbàtẹ́ pé ọ̀yàn màálù tá kọ́kọ́ fún sínú abọ́ táwọn máa wá sanwó lé lórí àkọ́kọ́ sẹ́ni tóbìnrin yẹn ṣe dá ó dájú pé nítorí ṣe ọ̀dà o àmọ́ tó bá gbowó nǹkan burú torí kàkà káwa náà ṣàì fún lówó nǹkan máa wó kú kakuku sanwó fún ó ti wá ṣe nǹkan táàfin máa fi bá wí àmọ́ tí ò ká sọ fọ́ ma ìyá rẹ tó wọn ń pariwo ìyá rẹ ìyá rẹ tó wọn kó gbowó lórí rírè torí ọ mo rò pé ẹ̀yin ò ní sọ ọ àmọ́ láàrin yàtọ̀ ó tún yọ òdìjọ kan ká ọmọ yìí ti tó wọn ó yẹ àbúrò kìnnì àbúrò tá a gbà tán tó tún máa gbowó ètò ti pé wọn náà wá kó ti gbàbúrò ti pẹ́ mọ̀rọ̀ kó yé wa torí pé gbogbo nǹkan náà ń bùkátà kó o tún nílà ká ìgbésẹ̀ pé wọn náà kàn máa tẹ̀lé lẹ́yìn torí pé wọn wá gba five thousand lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ìta kọ́kọ́ tó bá bí mi yọ gba twenty àbí òní gbà yọ gba o torí o ti mọ̀ pé wọn náà ní ìsìn ọkàn káyọ̀ òkè ni pé mọ́ pa mí lọ́mọ. so àmọ́ bí tóbìnrin tá a ti kọ́ lẹ́kọ̀ọ́ o bí tóbìnrin tá a ti kọ́ lẹ́kọ̀ọ́ bí tóbìnrin tọkọ rẹ̀ sì ti kú kọ́ wọ́n ní gbogbo ẹ̀tọ́ láti ya ẹnu wa nọ́mbà thirty two yẹn kí wọ́n fi béèrè àní ìsìn agbọ́tẹ tó sì wà lọ́dọ̀ ọkọ kò tí wà hopeless ebi ìyàwó rẹ̀ náà ni eléyìí ní ti khalas ó ti kọ́ ọ lẹ̀ tó tún máa bọ́ ọ rí ma olólọ́mọ o àmọ́ sí wọn náà ní pé wọ́n lọ lọ́mọ rẹ̀ torí ẹ̀ṣẹ̀rí àsọ pé yóò béèrè wá sanwó fún un tura ẹ lọ́lọ́run sọ pé wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna ìwọ tá bímọ fún ó jọ̀wọ́ rẹ̀ kíkọ máa náwó lé obìnrin tí ń bọ̀ rí ma yẹn ìjẹ ìmú rẹ̀ ìná ìlú rẹ̀ àti aṣọ tí wọn máa wọ̀ orí rẹ̀ lọ wa torí tó bá ti kó obìnrin lẹ kọ da bíi ti tẹ́lẹ̀ mà eléyìí náà ń pè ní alḥadana onáǹbọ ọmọ wa ń kó pé ọmọ bọ̀ fún lọ́yàn á jẹ́ pé ọmọ sanwó rẹ̀ fún bẹ́ẹ̀ náà lóbìnrin tọkọ rẹ̀ ti kú òun náà tó bá lò wọ́n fẹ́ rí ọmọ lọ́fẹ̀ẹ́ tiẹ̀ náà yàtọ̀ nítorí kọ́kọ́ náà tí bàbá pọ̀n bá rí ma rẹ̀ ló ti kú yìí torí rẹ̀ bàbá kú bàbá kú o ṣebí tó máa ní ẹni tó kú yẹn lẹ́tọ̀ọ́ kan gbà á rẹ̀ yìí kan bọ̀ wájú so ní ìsìn ojúṣe kan bẹ tó yẹ kó ṣe tọ́ba àlàyé ẹ̀yin tẹ́ bọ̀ wájú tẹ́ bá fẹ́ gbẹ̀tọ́ rẹ lẹ̀ ní fàtẹ́yìn ẹ máa bọ̀ ẹ̀yin náà là ń bá wí ẹ̀yin lẹ́ dàn fún eléyìí ò jẹ́ bá wọn tóbìnrin bá wá ń re ọmọ rẹ̀ à ń fẹ́ kó jẹ́ ni tí ẹ̀sìn rẹ̀ ọ̀ dà tíwa rẹ̀ ọ̀ dà tọrọ ẹnu rẹ̀ ọ̀ dà kó má pé láti kékeré. Ke ìjíǹji ọma ó ti fi wà burúkú lé lọ́wọ́ ó ti fi àwọn ọ̀rọ̀ òṣì ó ti fi sọ́mọ lẹ́nu bí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ń ya aláìmọ̀kan ẹ rí i pé wọ́n ti bà tọmọ jẹ́ láti polówó tọmọ bá wá dàgbà wọ́n á sọ pé bo nírú ọmọ eléyìí ti wọlé wá bá wa ẹ̀yin náà ẹ̀yin lẹ dírafìtì wa rẹ̀ fún so adìpọ̀ máa ń lò ó sì fẹ́ bí iná ẹ̀kẹ́ dùn lónìí so ń tẹ dírafìtì ó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe draft rẹ̀ akramakumullah nínú àwọn hadithi yìí anabi sallallahu alayhi wa sallam wọ́n fẹ́ fi àwọn principles kan lélẹ̀ fún wa tó yẹ ká mọ̀ nípa rere ma ní nǹkan tó jẹ mọ́fin ṣẹ̀ríà aisha radiyallahu anha àwọn ni wọ́n gba ìgbà wọn lọ́kọ̀ọ̀kọ̀ wa wọ́n ní ìránṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́lọ́n kò máa bá kó sọ pé la tuharrimu al-massatu wal-massata fífa ọyàn lẹ́ẹ̀kan àbí fífa lẹ́ẹ̀mejì kì í sọ àwọn èèyàn á dé ìwọ̀ fúnra wọn. sìbẹ́yìn ti mà nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní. يحرم بالرضاعة ما يحرم بالنسب látàrí arima arima mọ́mọ́nyá rẹ̀ ìmọ́nyá rẹ̀ àwọn èèyàn máa dí ìwọ̀ fúnra wọn ní fífẹ́ irú àwọn èèyàn tí máa dí ìwọ̀ fúnra wọn gẹ́lẹ́ látàrí ìbídàwápọ̀. nísìnyí hurrimat àwọn èèwọ̀ ni fún yín láti fẹ́ wọn táà ni màmá yín ẹ sọ kí n gbọ́ torí ní ìsìn ọba padà délé gbogbo màmá tó wà lágbolé máàmì mọ̀ ń kíyìn máàmì ẹ̀gbọ́n ni màmá mélòó ló bí ọ. tó màmá yẹn tọ́lọ̀ wọn bá ń sọ níbẹ̀ yẹn o náà ni mọ́lá ha àlẹ́ ìkàwé ẹni tó ní bíbí lórí rẹ̀ dàyà màmá mélòó wa ni màá ní bíbí lórí ẹ ẹyọ kan náà so ó túmọ̀ sí pé àwọn màmá míì tó ń pè màmá o tí ò bá jẹ́ màmá tó bí màmá rẹ̀ màmá tó bí màmá tó bí màmá tó bí màmá tó bí màmá tó bí màmá tó bí màmá tó bí màmá tó bí màmá tó bí màmá rẹ̀ lórí Hawa sọ̀rọ̀ kó àwọn eléyẹn àwọn ìyá ìyá ìyá ìyá ìyá rẹ̀ náà ni wọ́n lágbọ́n pé wọ́n dàbí ẹni páwọn náà ni wọ́n bí ọ torí wọ́n bí ẹni tó bí ọ wọ́n bí ẹni tó bí ẹni tó bí ẹni tó bí ẹni tó bí ọ bí ìyá ni wọ́n jẹ́ sí ọ torí ẹ̀ lófin ṣeré àsọ yìí pé ó dàbí rẹ̀ kìí sùn torí tá a bá tún dálẹ̀ tá a tún tún sà á padà máa pé àpọ́nlé nìyá ká nítorí mo dá màmá tèmi mà so ṣùgbọ́n níbí màmá tó bí ọ straight tó gbọ́dọ̀ fẹ́ bẹ́ẹ̀ náà màmá tó bí màmá rẹ̀ màmá tó bí màmá tó bí màmá tó bí màmá tó bí kò gbọ́dọ̀ fẹ́ sẹ́ẹ̀rí látàrí ìbídà wa pọ̀ nù ó tún lè níyà náà látàrí rírè màmá tí ó fún ọ lọ́yàn kọ́ ló bí ọ wọ́n gbà ní alágbàtọ́ ni ó ti dìyà rẹ̀ ṣùgbọ́n ìyá látara rírè àmàdàbẹ̀ ìyá látara rírè náà ìwọ ló náà ọ gbọ́dọ̀ fẹ́ irú rẹ̀ náà la máa ń sọ pé tó bá yẹ kó àwọn obìnrin bá wà níbi tí wọ́n péjọ sí tọmọ ọlọ́mọ kan wá ń sunkún tọmọ ọlọ́mọ kan wá ń sunkún ẹ wá rè ẹ fún ní àkàrà ẹ fún lẹkọrọ ọmọ ọgbà ẹ fi bisikíìtì lé lọ ọmọ sá ń sunkún náà ni ọba yọyàn mú lọmọ bá fọyàn mú lọba mú níbàmú níbàmú níbàmú lọba fi sùn sẹ́wọ̀n kí nǹkan ti ṣe báyìí ìyá òun ti di màmá rẹ̀ ó ti di màmá rẹ̀ látàrí rírè kò gbọ́dọ̀ fẹ́ ìyá òun láéláé torí ìyá rẹ̀ ọmọ tí ìyá yẹn bí à ń bọ̀ wọlé ẹ̀ tọ́ ǹgbà tí sàábì kan fẹ́yàwó gbàtọ́ afẹ́yàwó tí gbogbo yẹn wá ń kí tí wọ́n ń kí tí wọ́n kan wá wà màmá yẹn wàá múròyìn ìbànújẹ́ kan wá most especially fọkọyàwó tí ò fẹ́yàwó kan ǹjẹ́ ẹ jẹ́ mà tí àtọkọ yín àtìyàwó yín gbogbo yín mo rè rí ọkùnrin bá gbọ́dọ̀ ànábì lọ gbígbọ́ yóò wọ́jọ rọ́nà àbáyọ gbàtọ́ tọ́tọ́ ànábì sallallahu alaihi wa sallam wọ́n á ní wọn ànábì ntí ya ìsọnù ṣé ìgbéyàwó wa ń kọ́ ọ̀nà kayfa wa qad qil káwọn ìgbéyàwó yóò ṣe tẹ̀síwájú lẹ́yìn tí wọ́n ti sọ. ìyàwó ya rọra páàkì ẹrù ń bá dàgbà bò mí lọ lẹ́yìn wọn ṣẹ̀ṣẹ̀ ń wáyàwó mi láti fẹ́ torí pé màmá wọn kan náà ni àbí òye wa ha látàrí pé ìyá kan náà lọ́jọ́ rè wọn màmá wọn kan náà ni ọmọ màmá kan náà ò sì gbọdọ̀ sí kíni wọn gbọdọ̀ fẹ́ra wọn. wa banatukum àwọn ọmọ yín tẹ́ ẹ bí wọ́n pè wọ́n ní banatun salbiya àwọn ọmọ tó jáde láti bàràbàrà àdìyìn nítorí pé ọmọ tẹ̀ ń bìyàn táwọn ọkùnrin ó máa ń jáde láti bàràbàrà àdìyàn ni àwọn obìnrin ọmọ tí wọ́n máa ń jáde látàrin ọyàn wọn méjèèjì nígbà àyà wọn ìní ọmọ tí wọ́n ti máa wá. فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب omi yẹn máa ń jáde láti àárín ìbarabáradì àti láàrin ọyàn méjèèjì ìbarabáradì fọkùnrin láàrin ọyàn méjèèjì fóbìnrin bí táwọn máa ti máa wà nù torí àwọn olùmọ̀ nípa tẹ́rùbíyá àwọn sọ pé abájọ tó fi jẹ́ pé ọkùnrin àwọn máa ń burú díẹ̀ wọ́n máa ń burú díẹ̀ lórí ọmọ àwọn obìnrin wọ́n máa ń sọwọ́ sílẹ̀ púpọ̀ fún ọmọ. wọ́n ní nítorí pé ìrìn àjò tó máa ń rìn lára ọkùnrin tó fi jáde kọ̀ lọ títí kọ́kọ́ ti bàràbàrà di rẹ̀ jáde di rẹ̀ kọ́ pé kékeré ọkọ̀ discharge ni bàṣẹ kẹ́nà mọ́ àmọ́ obìnrin ẹ wo ìrìn àjò yẹn látàyà ní ti máa bọ̀ ní ti máa bọ̀ ní ti máa bọ̀ kó tó wá lọ pàdé pẹ̀lú tọkùnrin àìmọye ìbálòpọ̀ tó wáyé láàrin ọkùnrin àti obìnrin tóbìnrin ò discharge bọ̀rọ̀bọ̀rọ̀ tọkùnrin tẹ̀ ti tún mú sẹ́mi ṣe náà sọ pé bọ́lá ẹwà báyìí o àti kọjá wọ́n ti pé odò ọba o á ní wọ́n á sẹ̀sẹ̀ sọ pé ó sẹ̀sẹ̀ discharge ìrìn àjò tó gùn ìní tóbìnrin torí ẹ̀ ló ti jẹ́ pé tó bá ń fi ọmọ sílẹ̀ fóbìnrin lásán láti tọ́ ọmọ lè sìn dín ó lè sìn nítorí àánú pọ̀ gbogbo nǹkan ẹ má bàa lu ó pọ̀nrántí ọjọ́ kúnlẹ̀ ó ṣe kíní kan ètò ọkùnrin ọjọ́ ìjókòó ọjọ́ ìdúró gbogbo ẹ̀ lọ́dọ̀ rẹ̀ ó ṣe dé mo rò pé yé wa tọ̀ sílẹ̀ ìbá yé wa ẹ jẹ́ pé ọmọ tẹ bí tààràtà ẹ gbọ́dọ̀ fẹ́ ọkùnrin náà máa ní ọmọ látàrí rírè sẹ́rí ọmọ tíyàwó yín tó fún lọ́yàn tí ìsẹ̀yìn lẹ́ ọmọ yẹn ti di kí ni ọmọ fún yín látàrí rírè ẹ̀yin náà ti di bàbá fún un látàrí rírè ẹ gbọ́dọ̀ fẹ́ òun náà gbọ́dọ̀ gbà láti fẹ́ yín. tọ́ Allahu Rabbul Alamin ó ní wa akhawatukum àtàwọn ọmọ ìyá yín ọmọ ìyábìnrin tẹ́ pé ẹnìkan náà lọ́jọ́ bí yín ní bàbá àtìyá àbẹ́nìkan náà lọ́jọ́ bí yín ní ìyá lásán láì bàbá abẹ́nìkan náà lọ́jọ́ bí yín ní bàbá lásán láì sí ìyá gbogbo ọmọ ìyá sì lè jẹ́ mẹ́ta yẹn náà ọmọ ìyá ni wọ́n ń pè lédè lárúbáwá so àwọn aláma pé ọba kan ní kìnnìkan gba àwọn èdè kan tí máa da lérò ọ̀pọ̀ lẹ́nu Yorùbá ọmọ bàbá mi ni tó bá sọ pé ọmọ bàbá mi ni ó rí kórìíra ó pè tó bá fẹ́ tó bá tẹ́rù kú bá fẹ́ wọ̀ pé ọmọ dádì mi ni ọmọ bàbá mi ni sọmọ bàbá rẹ lọ́mọ àwòrán kí ọmọ jẹ ṣèṣe pọ̀ gbádùn ọmọ màmá mi ni màmá lọ́jọ́ paapọ̀ bàbá akẹ́nà màmá akẹ́nà tó ń ti pé nu sẹ̀ríya wa ulul arhami ba'duhum awla bi ba'din fi kitabillah àwọn tí ẹjọ́ jẹ́ mọ̀lẹ́bí wọn àwọn kan wọ́n gbapò wájú ṣáájú àwọn kan nínú òfin Ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ ìyá rẹ̀ náà ni wọn. tó bá jẹ́ pé ọmọbìnrin yẹn ìwọ àti ẹ̀ ni wọ́n jọ rè papọ̀ ó ti dọ́mọ ìyá rẹ̀ látàrí rírè òun náà ti dè wọ̀ fún un. tọ́ wa akhawatukum wa ammatukum àtàwọn ọmọ ìyá bàbá yín táwọn jóbìnrin àbúrò dáàdì rẹ ẹ̀gbọ́n dáàdì rẹ lọ́wọ́ sọ pé orí ara rẹ mú ọ gbádùn wàláì torí pé haram ìníkọ́ fẹ́ àwọn eléyìí láéláé tí máa ń kàn wọ́wọ́ kú ọ lọ́sọ̀ fún ká ẹ má wọ́wọ́ kú ọ mọ́ kí lè fẹ́ fi gbà àwa wí tán ìwà ń wọ́wọ́ kú ọ ká tọ́ wàhálà tó kọ́ àwọn àbúrò àbẹ́gbọ̀n mọ́mì rẹ̀ táwọn jóbìnrin haram ní kò wọn wa banatul akhi bẹ́ẹ̀ náà ni ọmọ ìyá ọkùnrin tíyàwó rẹ̀ fún ọlọ́yàn tí ì ṣe bàbá rẹ̀ àwọn àbúrò bàbá àwọn àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ti di èèwọ̀ fún wọn náà mina rada'a màmá tó fún ọlọ́yàn yẹn tí ì ṣe màmá rẹ̀ àwọn àbúrò màmá wọn àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin wọ́n ti dìde èèwọ̀ fún ọ láti fẹ́ látàrí pé yáàyè ó rí ọ wa banatul akhi. ọmọ tọmọ ìyá ya bí obìnrin ni ọmọ tí ọmọ tí ọmọ ìyá rẹ̀ bí bọ́dà rẹ̀ kò ń lọ́mọbìnrin o fi ọmọ ẹni tí màmá kan náà jọ rè yín tí èsè màmá yín òun á bímọ ìwọ́jọ́kùnrin ọmọ tó bí tóbìnrin tọ wa banatul ukhti bákan náà àwọn ọmọbìnrin táwọn ọmọ ìyá yín lóbìnrin bí èèwọ̀ ni fún yín láti fẹ́ wọn èèwọ̀ ni fún yín láti fẹ́ wọn bẹ́ẹ̀ náà ni ẹni tí ẹ jọ mú ọyàn kan náà tó ń jóbìnrin ó wá bímọbìnrin èèwọ̀ ni fún ọ láti fẹ́ látàrí rírè ìtumọ̀ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam pé. يحرم من ar ما يحرم بالنسب. لا تري látàrí wọn jọ rè wá irú àwọn tí máa ń jí ìwọ fún yàn láti fẹ́ látàrí ìbídàwápọ̀ náà máa jí ìwọ mo rò pé yé wa tí lèyìn bá yọ á rí pé èèyàn méje níbi a jẹ́ pé níbi rírè náà kọ́ èèyàn àbí fífà lẹ́ẹ̀mejì òun kọ́ ni máa sọ àwọn èèyàn dé ìwọ̀ fúnra wọn ó ti yẹ kó yí ọ nísì ní tí wọ́n sọ wípé ìyá yẹn kò ní dé ìwọ̀ fún ọ láti fẹ́ àwọn ọmọ rẹ̀ wọn ò ní dé ìwọ̀ fún ọ láti fẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ wọn ò ní dé ìwọ̀ fún ọ láti fẹ́ àwọn ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ̀ wọn ò ní dé ìwọ̀ fún ọ láti fẹ́ ẹ̀gbọ́n àbábúrò ìyá rẹ̀ wọn ò ní dé ìwọ̀ fún ọ láti fẹ́ àwọn ọmọ ọmọ ìyá rẹ̀ wọn ò ní dé wọ̀ fún ọ láti fẹ́ ọmọ yẹn arẹ jọkùnrin àbóbìnrin ọmọ tán bá bí wọn ò ní dé wọ̀ fún ọ láti fẹ́ nítorí pé ọba kan fọ́ ọyàn rẹ̀ lẹ́ẹ̀kan abẹ́ méjì wọn rò pé yé wa nínú àdìsí yìí àgbọ̀yé eléyìí jọrọ àwọn màlìkéyà àti àwọn hànàfíyà wípé tọ́lá àdìsí ìfẹsẹ̀rin lẹ̀ má mùsùlùmí ló gbà wá àgbọ̀yé nínú àdìsí pé ọ̀dà àbí fífà ní fífà méjì kìí sọ àwọn èèyàn dé ìwọ̀ fúnra wọn àtẹ́kù tó bá pé mẹ́ta ńkọ́ ọ̀rọ̀ yìí padà wọn rò pé yé wa aha mẹ́rin tí ẹ ní à láti gbà ó márùn ni ò láti ẹ̀ka tó eléyìí túmọ̀ sí pé ẹyọ kan ni ò ní lápa méjì ni ò ní lápa but láti mẹ́ta àbò yọ lápa eléyìí ní ti àdéhìí fẹ́ mú jáde fún wa kí á ní wọ́n gbà lérò pẹ̀lú fífà tọ́mọ tó bá fi orí ọmú tó fi sẹ́nu tí ò fa omi ọyàn yẹn wọn ò ní sọ pé wàá ní ó dìgbà tó bá tó fà ìwọ àbí mi kọ́ láti sọ pé ó ti fà ẹni tí ọyàn yẹn ń bẹ ń gbà yà rẹ̀ òun ló lè sọ. So ẹ̀rí tóbi náà mọ̀ sọ pé ah, ó sì ń fọ ọyàn bíi páìpù. so òní ọmọ ẹ̀kọ́ ti fà á nǹkan tó pọ̀ nígbà yọ̀ ó tún fà two three khalas pẹ̀lú báyìí a sọ pé tẹ̀ǹtẹ̀ṣirò lẹ́xọ́rùmá jíjẹ́ ìwọ̀ láàrin wọn yóò di nǹkan tá a established eléyìí jẹ́ nígbà tí àwọn na táwọn sọ pé rárá èyí ṣe pé fífà mẹ́ta péré fifa pé fífà márùn nítorí pé wọ́n nu hadithi kan ilé ti Aisha radiyallahu anha tó gbà wá ìgbà nàbì sallallahu alayhi wa sallam ó sọ ìpè àhàn ìpè Aisha sọ ìpè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àyà kan sọ̀kalẹ̀ nù al wípé ashru rada'a ashru rada'atin yuharrim fífa ọyàn lẹ́ẹ̀mẹ̀wá ní máa sọ àwọn èèyàn déwọ̀ fúnra wọn náà bá pa òfin yẹn rẹ pẹ̀lú khamsu rada'atin yuharrim wípé fífa ọyàn lẹ́ẹ̀márùn òní máa sọ nǹkan déwọ̀. ó ti ń bẹnu alukur'ani tanki títí tànàbí fi kú Aisha àwọn ti sọ ọ wá di wàhálà fáwọn báyìí ààrá yà yìí mẹ́wàá tí wọ́n ní wọ́n parí ààrẹ ọ̀dà márùn náà lọ́ọ́ yẹ kárí nítorí pé wọn ti pọ̀ rẹ márùn kárí súrà ti àwọn olùmọ̀ sọ pé àpèjúwe rẹ̀ ó dàbí àpèjúwe ayatul rajm aya sísọ onízìnnà adélébọ̀ ńzìnnà ló kó tiẹ̀ ni. sẹ́mi pé Umar radiyallahu anhu ọlẹ́rù ń bá wọn lásìkò kan dé wá báwọn èèyàn tí wọ́n máa sọ pé ká sọ onízìnnà ló kò sínú Islam ó sì ti nínú al àwa ké aka. a sì lò ó kọ́lọ̀ ó tó pa kíkì rẹ̀ rẹ́ àmọ́ tí ìdájọ́ rẹ̀ ṣẹ́kù. wàṣẹ́yìkú wàṣẹ́yìkátú ìdá zanaya farjumuhuma albatta jaza'an bima kasaba nakalan azizun hakim. àwọn ò rí Umar sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀ ní rí torí kí wọ́n ti parẹ́ ní kíké ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ṣẹ́kù díjọ́ gbẹ̀ndàlùkìyà. tírẹ́nì sí àwọn akpọ̀ ṣe research wọn kàn dọ̀tí pépà wọn akẹ́ eh, stóní tó wà ní abíòsì kò ṣeé sí níjẹ́ wọn tó bí wọ̀ nígbà tí sọpọ̀ tó wà tipẹ́ ní wọ́n irú rẹ̀ náà lọ́wọ́ àparí ọ̀n sọ̀rọ̀ àwọn orientalist òrùpọ̀ ń sọ̀rọ̀ àwọn mùsùlùmí eléyìí jẹ́ bó ṣe jẹ́ èyí tí ò tí ì sádélébọ̀ kọ́ta fẹ́ nà lẹ́gbàá sí ẹgbẹ́yìn rẹ̀ lẹ̀ ebo na tulẹ̀ so ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́ta rẹ̀ bẹ́ẹ̀ náà lélẹ́yìí a jẹ́ pé wọ́n ti parẹ́ ní kíké ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ṣẹ́kù tó bá yẹ pé ọ̀rọ̀ àìṣà yìí gẹ́gẹ́ bó ti ṣe fẹsẹ̀ rinlẹ̀ ní hadith ìta sọ nípa àyà yẹn tí wọ́n ti parẹ́ ní kíké ni ó sì ṣẹ́kù àjẹpọ̀ ní nǹkan tá a gbọ́dọ̀ fún tá a gbọ́dọ̀ fún ní títẹ̀wọ̀n tá a sì gbọ́dọ̀ tẹ̀lé tàdépàdé sì yí kọ́tàkó la tuharrimul massatu wal massatan fífọ ọyàn lẹ́ẹ̀kan abẹ́ẹ̀ méjì kọ́ ló máa ń sọ àwọn èèyàn dé ìwọ̀ fúnra wọn àyàfi kó pé márùn sọ̀rọ̀ pé kọ̀tàkùrà wọn. so ó túmọ̀ sí pé tí wọ́n bá fọ ọyàn obìnrin one tó tó fi dé five gbà náà la sọ pé tọ́. nínú tẹ̀lé ṣe yẹn nìkan á pé amọ́jọ́ rẹ̀ yín mo ṣe kíní kan pé ẹ̀mí ló lọ́ọ́ fọ yàn láyà yẹn. sẹ́wọ̀n pé òun kò ní máa ń tẹ́ fẹ́ fà yọ pé àbẹ́ tiẹ̀ gbọ́ ìbéèrè àgọ̀ tí ń bi mí àkéṣe ìbéèrè àgọ̀ màmá béèrè làákà ìtọ́jú gbogbo làákà ìlọ. ẹ̀ mọ̀ kẹ́yìn fẹ́ fọ́ àárín àwọn èèyàn yìí. ẹ̀rín lè rántí má lóòótọ́ ẹ dákun ẹ lẹ́gbẹ̀ẹ́ kan sẹlómi náà tún wà mo rò pé yé wa torí tí o bá jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n máa fààyè rẹ̀ lẹ̀ ìwọ ti máa dunú kọ́ fẹ́ yàwó wọn kan àárọ̀ ọjọ́ kejì lórí pẹ́ túká táwọn èèyàn bá tún gbẹ́sìn Islam yìí dáadáa wọ́n tún lè máa fi dá wàhálà alẹ́ ńgbà mi wọ́n fẹ́ dàrin yín lukọ̀ fẹ́ kẹsẹ́ ra yín tẹ́lẹ̀ náà lóòótọ́ wọ́n ti rí rí gbé ọyàn sí ọ lẹ́nu orí ńlẹ̀ kó káwọn obìnrin náà yọ kò ní kí èso ọmọ tiẹ̀ ọmọ tiẹ̀ náà wọn kà ní ẹ ẹ ìtàlù ìtàlù yọ ọmọ ìpẹ́ ó lè pa mí èmi ọ̀pá yá tèmi kò burú. ẹnìkan kan gbọ́ yàn sílẹ̀ ni sábà pé bí ṣe máa ṣẹlẹ̀ ni ẹ̀yin ò ní fura òdìjọ́ lílò kó ajẹ́ pọ̀ mọ ìyá àwọn ńlọmọ jẹ́ fẹ́ ẹni tó sojú rẹ̀ ó ẹ lè fẹ́ra yín ṣé ẹ tí ṣe nǹkan kan àti ẹ tí ṣe nǹkan kan látàlẹ́ àná <laughs> yàtọ̀ sí wọ lọ síláàkì kalẹ̀ bí okun sokoto rọlá ọfẹ́ yà wò wá soso márùn olóhùn ò tí ì rí bá lò lé nǹkan ṣe ọ ó ní ah, actually nǹkan pariwo para ń rò áà ọmọdé wọn fọ sàtífíkẹ́tì burúkú ọjọ́ bó ti ṣe ẹjá kó mẹ́rin ọ̀rọ̀ mi là ń sọ lónìí. sóńtà fẹ́ fàyọ ní pé ẹ̀ tí ó bá pé fífà márùn ó ti parí. kódà nínú usul al-fiqh máa má pọ̀jù ìkan wa wọ́n ní ká kó obìnrin kan bẹ̀ tó yẹ pé ìyá kan náà jọ rè pẹ̀lú ẹ̀ a sì mọ̀ pé ìlú yìí ní ń gbé walakin precisely àmọ́ àmọ́ wọ́n ti sọ pé obìnrin kan wà tájọ ròyìn papọ̀ tí ì ṣe màmá kan náà àbí bàbá kan náà màmá kan náà bàbá kan náà lọ́jọ́ bí n kìí ṣe àmọ́ wọ́n jọ rè yín papọ̀ ni lábẹ́ òfin ṣẹ̀ríyà wọ́n lò ní fẹ́yàwó lùyọ̀ ọlọ lumi tọba pọ́sibù wọ́n ní tí wọ́n máa ná lóyún à ó tún ti kó bá ọ lágbọ̀n lù nítorí pé máa láàyè tí mọ̀ tarkul harami illa bi tarkihi fa tarkuhu wajib. ǹjọ́ pé a lè fi èèwọ̀ sílẹ̀ àfi ká fi nǹkan lẹ̀ ti dọ̀ra yẹn o ti dọ̀ra yẹn pọ̀ gbọ́dọ̀ fẹ́ àwọn bì gbogbo bíi ti bá rìn sí ẹ fi hàn wá àmà wọn <laughs> ẹni náà máa rìn inú báyìí náà yìí máa ti orí àti máa lò síbi báyìí torí kò lè sọ́ra fún haramu ilé ìjọba la tuharrimu al-massatu wal-massatan hadithi tó tẹ̀lé ona tó wá látọ̀dọ̀ Aisha radiyallahu anha ona nabi sallallahu alayhi wa sallam sọ pé unzurna man ikhwanukun fa innama ar-rada'atu min al-maja'a muttafaqun alayhi ẹ wo ẹ̀yin ìyàwó mi wọn yẹ wo. ọ̀rọ̀ tánàbí sallallahu alaihi wasallam ń bá àwọn ìyàwó rẹ̀ sọ ń bá gbogbo àwọn obìnrin sọ ni àti gbogbo ọkùnrin. ẹ wo man ikhwanukun ta ni ká lọ́mọ ìyá yín. alágbájá wa ọ̀n sálámà pé sóun lè wọlé lágbájá wa ọ̀n sálámà pé sóun lè wọlé yọ wọlé lọ bá obìnrin kan tẹ́lómi ò sí ń bẹ̀ ẹ sì ní ma pa Ànábì sallallahu alaihi wasallam ń sọ ìpín ọkùnrin kan kò ní máa wà pẹ̀lú obìnrin kan lábẹ́ òrùlé kan àfi kí ṣètọ́ni oṣù kẹta yìí sí ìyàwó ẹ̀ yìí sọ ọmọ rẹ̀ yìí sọ̀kan nínú àwọn tó lọ ń ṣe léèwọ̀ fún ọ láti fẹ́ ṣètọ́ni ìṣesì kẹta wọ àtìyàwó rẹ̀ kì í ṣesì kẹta ìwọ àti mọ́mì rẹ̀ kì í ṣesì kẹta ìwọ àtọmọ ìyá rẹ̀ àfàwọn tó wá pé àdámọ̀ wọn ti dorí kodò bíi tàdán tọ nítorí ìdí eléyìí tí wọn bá ti wọn bí ànábì pé ṣé ẹ lágbájá tó lè wọlé ó lágbájá bò ló ti wọlé ṣé ẹ fámìlì ni ìwọ náà máa fura o torí kí tóbìnrin bá fẹ́ yọ̀ dára mọ́ ọ lọ́wọ́ ìwọ náà ni ó lò ó bàbá pé bọ́ọ̀dọ́ nǹkan ń bọ̀ láti Ìbàdàn ni bọ́dà yẹn báwo ẹ actually mami òun ó ti kọ́kọ́ bí kó tó fẹ́ dádì òun ah, gbogbo àwọn rẹ̀ mo rí ń jọ sí i wọn ò sì sọ pé gbogbo wọn wọn kọjá ìwọ ìwọ wọn ni wọn ń gbé kí lélẹyìí wà lọ ọbàdàn ní ọba máa wá àwọn ọ̀rọ̀ kan pa ẹ ní màpá lè wọn ló tún máa bá wọn tẹ bẹ́ẹ̀ torí di eléyìí báyìí ìgbà tí ìgbà tí gbogbo wọn bá ń tọrọ pé ẹ ẹnìkan wá wọn bọ̀ bóòlù ti jẹ bóòlù ti jẹ wọn ìmú ọkùnrin sí o kọ́lọ̀ mọ́jẹ ká gọ̀ ọ́ kọ́mọ́jẹ káwọn ọmọ ọwọ́ gọ̀ ọ́ ẹnìkan kan kó ń wáyàwó rẹ̀ bọ̀ ò béèrè bó ti jẹ́ ọ̀lọ́ bá wọn sí géètì ọ̀gbọ́dọ̀ ṣẹlẹ̀ o bóòlù sì jẹ́ wọn àti ẹ nítorí ṣẹlẹ̀ ni pé àwọn gbọ́ nùtàn pé òun àtàwọn ìyá kan náà jọ rí àwọn kìí ṣe pọ́n bàjẹ́ làwọn obìnrin yẹn o but ní táwọn gbọ́ nù làwọn fi ròyìn pé ti dọ́mọ ẹ̀yà àwọn látàrí rírè tó bá sì wọ̀dọ̀ wọn kì í ṣe pé òun tún ní paramọ́ o eŋti brọ́dà lè rí lára sísá rẹ̀ nìkan náà ni ó rí o bí kápó rí tí òfin kan borí bí kápó rí orí òkan àyà rẹ̀ bí kápó rí orí apá rẹ̀ débi èjìká bí kápó rí ọrẹ́sẹ̀ rẹ̀ débi ojúgun pọ́fẹ́sì pọ́fẹ́sì. tọ́ anabi sallallahu alaihi wasallam ẹ wò dáadáa o ta lọ́mọ ìyá yín gan nu gbogbo à ń tẹ̀ ń pé wọ́n ń wá yín wá wọ́n ń wá yín wá yẹn rírè ta lọ lapa kìí ṣe gbogbo rírè wọ́n kàn gbọmú sọmọ lẹ́nu wọ́n sì yọ lẹ́ẹ̀kan náà ọ àti àjọ rèyìn rèyìn báwò wọ́n kàn rọ afagẹ kan ni rèyìn báwò àdìsí alákọlọ sọ pé bó tiẹ̀ fagẹ méjì rèyìn báwò ẹ lọ kíyèsí o rírè tọ́ òun ni ọ̀yàn tá a mú tó léèbi lọ nítorí kí tẹ̀ bá ti sojú abẹ́ ń ń gbà mí nǹkan ò ní yí àwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ ebi ń pọ̀ ọmọ ó wá mú ọ̀yàn débi pé àà òun ti yó bẹ́kún ní máa ń sun tẹ́lẹ̀ tẹ́sí mà pé bí ní máa ń pa ọmọ tìmúlẹ̀ lọ́ba ò ti sùn tó irú rírè yẹn là ń sọ. So, èyí kàn ṣe pé wọ́n gbọ́ mọ́ ọmọ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ìyá gan tó gbọ́ mọ́ ọmọ lẹ́nu òun òbí máa lé gbígbẹ lọ́mú gbẹ kọ́mọ́kàtì torí pé wọ́n ti gbọ́ mú sí lẹ́nu ọmọ wa dákẹ́ tó ń wò pé báyà nǹkan kan bẹ́ẹ̀ mẹ́tọ́ ọmọ kí wọ́n ń dẹ́ mọ́ni sọ eléyìí wọn ò rí má rírè tó lapa òun lè yí tó lé ebi lọ. rírè tó sì jẹ́ pé nǹkan kan kọ́ ló pe ọmọ lọ síbi kọ́ gbọ́ yẹnyẹ́ àfi pé bí nípò náà ó ti jẹ́ ó ti yó ọyàn kí ló tún gbà aláṣejù eléyìí tó máa fún ẹ̀rí pé ọmọ tú dànù ọmọ ọmọ tú dànù bí sẹ́yìn mú báyìí ẹgbẹ́ inú rẹ̀ ní kẹ́mi àwọn ẹ̀rí ọmọ tú dànù ọmọ tú dànù pé ọkàn fi ń ṣòfò lásìkò àmọ́ tẹ̀bí ní bá ń pa yóò sọ̀rọ̀ kẹ́ torí ẹ̀ kákàkà kọjá bọ́ lẹ́nu ọmọ tó a jẹ́ pé a tún ti sàmì míì sí rírè wo lọ́la pa èyí tó pé ebi ló pe ni lọ sídìí àti gba ọ̀yàn òǹgàn alára sì lé ebi jìnnà òsè àwọn pé mbà gbogbo obìnrin tó bá ní ẹ ah, kíní ká ṣe irú rírè tí àrùn tó rí òun ṣé bi ló pè lọ di rẹ tó sì mú ń jọ wọn bá lé ebi jìnnà ẹyin jẹ báwọn ẹgbẹ́ àmì tún alátọ̀dọ̀ Aisha radiyallahu anha àwọn náà ni wọ́n gba gbogbo máàkì àwọn àdìsí tó wá lálẹ́ yìí Aisha radiyallahu anha wọ́n sọ àdìsí kan àdìsí wọn ní agbára wọ́n ní obìnrin kan ó ń jẹ́ sahalatu ọmọ suhail ẹ̀rí pé bẹ́sẹ̀ máa ń sọmọ ló kọ́ wọ́n máa fara balẹ̀ sọ ni bàbá rẹ̀ sahal àbí bàbá rẹ̀ suhail ìrọ̀rùn. ọwọ asọmọ náà ní sahla ìrọ̀rùn obìnrin ọmọ àrọ̀rùn tọ èsè bíi tiwọ tọkàn lọ máa sọ oní oní oní òun Abdulrazak ọwọ asọmọ rizikọtù rizikọtù Abdulrazak sọjọra ẹ dáhùn mọ náà tí wọn máa fi táwùsì rizikọ. ìwọ tó bá sọ ọgbà tó máa pè rizikọ tó kò ní tùmọ̀ rizikù ni rizikù ń jẹ lédè lárúbá mà rizikọ tó kí ni jẹbẹ kẹlọ wo gbogbo dictionary yìí lálẹ́ yìí pé rizikọ tó mọ wa eléyìí pé kò pè mí ìtúnú ẹ bá ní rizika eléyìí ẹ mọ nǹkan pè ní àní rizikọ tó gàtán pè dáadáa kí ni jẹbẹ kò sí ti ń jẹbẹ lédè lárúbá torí wọn kì í sọ arzikì dàbò lédè Lárúbáwá yàtọ̀ síbi kẹ́ ẹ sọ ọmọkànnì Abdulrahim kọ́kọ́ máa jẹ́ Rahima kó sèse bí kọ́kọ́ máa jẹ́ Abdulhakim kóbìnrin máa jẹ́ Hakima eléyìí sèse ó túmọ̀ sí kẹ́ẹ́ ṣe gbogbo nǹkan ló lè gba táà ẹ máa wádìí ẹ sì ní wádìí lọ́dọ̀ àwọn olódo tòró náà kúkú mọ̀ lọ́kàn ó mú ó mú ó mú báwo sẹ́kùn mẹ́rin so ẹ̀ńtọ́ mọ̀lẹ́ máa bì tó bá ti gbé jáde báwo ti di wàhálà tí ọba ṣe déédéé ọmọ ní ọkàn lọ kẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ pé ah risk to báwo what do you mean by risk uh, it was given to me by my father ah my father is suffering of ignorance àbẹ́rẹ́ gẹ́sì ọmọ wọn máa bú ọ̀rọ̀ pé bàbá agídí tún pa ìmọ̀ kan fún un tọ́ eléyìí nìsín ó ní ọmọbìnrin sẹ́hẹ̀lẹ́ bàbá rẹ̀ Suhail ó wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní ya Rasulullah inna Saliman arákùnrin kan jẹ́ Salim mawla Abi Hudhayfa ó jẹ́ ẹrú tí. Abu Hudhaifa ti bọ́kun okùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ maulana eléyìí wọ́n pè ní maulal ataqa maulare ni Abu Hudhaifa olówó rẹ̀ tó ti bọ́kun ẹrú kúrò lọ́rùn rẹ̀ tó ti sọ́dọ̀ ma sẹ́lẹ̀mì yìí. ma'ana fi baytina ilé wa ní gbé ọmọ yìí sì sì ń gbélé wa láti polówó rẹ̀ ní ti ń gbélé wa ti dàgbà faqad balagha ma yablughu rijal ó ti dàgbà débi tọkùnrin dàgbà dé tó ti di géńdékùnrin torí pé àwọn làákàyè ní ìfi gbogbo ẹnu sọ̀rọ̀ torí pé onílàákàyè tí wọ́n bá sọ̀rọ̀ náà kò bùkátà kan ṣẹ̀ṣẹ̀ máa sojú abẹ́ ń kòkòrì tiẹ̀ náà tó pé kó tó mà tó máa ń tàn bá a sọ gbogbo ẹni tí wọ́n mọ̀ pé ẹ kò yé mi ẹ tún sọ ẹ ṣe kẹ́ àwọn dìndìnrín nu èsì ru wọn lọ́ọ́ ẹ̀kẹ́ máa bá sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ ti pọ̀ jù ẹ sì mọ̀ pé wọ́n sọ pé nígbà tí làákà èèyàn bá ti pé ọ̀rọ̀ rẹ̀ ó dínkù tí làákà ò bá ti pé tán ló láti máa sọ all details. ọ̀rọ̀ tóbìnrin yìí sọ ó kótùmà púpọ̀ sínú ó ti dàgbà ti di géńdékùnrin obìnrin ọmọ wù ú nítorí bá rí yóò pa kéèsì rẹ̀ yóò fẹ́ ṣe tí ò dà yóò fẹ́ hùwàkiwà kí náà lè ṣe tá a fi lè protect ara wa nínú ilé wa àtàwọn ènìyàn máa gbé jìlìbáàbù ká ọ̀rọ̀ màánà fi baytina ti ń bẹ pẹ̀lú wa wa torobìnrin bá wa nulẹ̀ rẹ̀ so ibi tó ti lè display ọ̀ṣọ́ rẹ̀ fọ́kọ rẹ̀ nù ibi tó náà ti lè rí pé sí èèyàn gbé sílé nù ibi tó ti lè kun lójú nìyẹn tó fi kun lọ́kàn tí ò ní máa wá wàkúwà wọ́n á jẹ́ pé nulẹ̀ yẹn náà kò sí free movement fún ìyàwó rẹ̀ ọmọ yìí tó ti ń bọ̀ ọ́ ibi tó kẹ̀ ká mi mọ̀ ọ́ da. sẹ́wọ̀n pé wàhálà ni ọmọ ṣẹlẹ̀ gbogbo èyí jẹ́ tiẹ̀ tó gbọ́n tó fẹ́yàwó tó wá fàbúrò rẹ̀ kùnrin géńdé nàmbà yín pé ẹlẹ́fẹ́ dín wàhálà kù fáwọn òbí yín ni wọ́n jìyà púpọ̀ lórí wa nígbà <laughs> tá a wà kékeré ká sì bá wa mọ́lẹ́yìn náà kó nu wàhálà wa kò sí tó burú ń tọ́ da ló ń ṣe wàláàkín ìwọ àtìyàwó rẹ yàrá kan náà lè gbà wọn ni géńdé yọ ọmọ gbé ìfẹ́ ọ dàrú àbí òní dàrú ìfẹ́ ọ dàrú ìyàwó òun rán kún àtíkè so ó tún wọ àwọn aṣọ kan tó kí torí rẹ bá ti di pọ bá wọlé ọkàn máa rí pò ń lè kánú lé ni ẹ wá ń ṣe ẹ bíi kátà kí ni wọn ń pè náà rí ọ̀dà ká sọ pé rabbit and mouse nínú ilé lọ́mọ bá rí yín àbọ̀dá ah, ah, mi <laughs> àbórí bíyàwó rẹ̀ ṣe dírẹ́sì ló ń bá bọ́ọ̀tà ní bá sọ báyìí lẹ́gbẹ̀ẹ́ kọ́kọ́ dàgbà àmọ́ tó jẹ́ yìí tẹ bá rí tó lọ wọ̀ sàn pé wọ́n lọ ń fọ́lì rẹ̀ báyìí wọ́n lọ gbádùn wọ́n á lọ fẹ́ sànù dádì rẹ̀ ó sì fọ́lì tiẹ̀ tí èèyàn bá fẹ́ sànù dádì báyìí the best option before you oníkọlọ fọmọ sọ́stẹ̀l tó yé wa kó ná ọmọ sáyé tiẹ̀ ń bẹ̀ yẹn kó tó máa sanwó skul kéde kó tó máa rìfáà sí dáàdì tòtò bá ti ṣe léyìn ti ràn wọn lọ àmọ́ nulí rẹ náà yàrá kan ń bọ̀ ń bẹ̀ so nítorí di eléyìí obìnrin yìí wá mẹ́jọ wá bá ìyẹn ni kíkó láti ṣe Ànábì sallallahu alaihi wasallam wa sọ pé ibi láti fi ẹyà ẹ lẹ́nu sílùú zálìmù ti dàgbà ó ti di géńdékùnrin anabi ni ọ̀rùbẹ̀rì káxẹ́rùmí alẹ́ yìí fún lọ́yàn mú bá ti fún lọ́yàn mú ó ti dèwọ̀ fún ó ti di ya rẹ̀ ìyẹn sì yí rí ya rẹ̀ kó sọ wípé ara move ìyẹn rí ya rẹ̀ kó máa wá àti báya rẹ̀ sì bàjẹ́ ah so eléyìí òní kọ́kọ́rọ́ bẹ yẹn ajá jẹ́ lọ́dọ̀ àwọn fuqaha pé ṣé àwa náà á sọ fáwọn obìnrin bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ tẹ́ni pé ọmọ yìí mo lè ràn wálé at any time tí wàá sì wọlé mo ti fóònù náà ní extra key ó lè jálù ọ sọ nítorí délé fún lọ́yàn <laughs> so uh, wọ́n lé ọjọ́ ti sálẹ̀mù kò lomi, fẹ́ lomi, kò sí fẹ́ lómi ojú ojú ọ kò sí fẹ́ torí ẹ̀ ní apá kan àìsà gan ó ní a ọlọ́mọdé ńlẹ̀ gbà <laughs> kí n fún ta ni lọ́yìn sàbá àfọkọ́ àṣọ kékeré ṣe pé ọgbẹ́nu sí lọ́yìn o wọ́n fún ọyẹ yẹ sínú kọ́ọ̀pù fún yóò mú ìwọ náà kó ni ó sì máa rìn ọ lọ́nà fún gà. so anabi sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ẹ fún sálímù lọ́yàn pọ̀pọ̀ yé ó dèwọ̀ fún tó bá ti dèwọ̀ fún yóò lè wọlé yóò lè jáde gẹ́gẹ́ bí màmá àti ọmọ lọ́rọ̀ dà tó bá sì dé bí màmá àti ọmọ kò sí mùṣkílà ṣe eléyìí ọjọ́ ti sàálẹ̀ yàtọ̀ sí gbogbo ẹlòmíì akramakumullah ó ń bẹ nínú ṣíṣe àwọn èèyàn eléyìí tó ṣe pé wọn àfura gẹ́gẹ́ bí n ti hadith yìí tọ́ka sí á láwọn ọmọ lọ́dọ̀ tó ń gbọ́dọ̀ wà ó lè jẹ́ ọmọ fámìlì wa òun gan lè jẹ́ fámìlì wa ó lè jára àtà tó jẹ́ pé tó bá ń gbọ́dọ̀ wà yẹn a lè ti torí ọ̀pọ̀lọpọ̀ ìwọléwọ̀de rẹ̀ sọ́dọ̀ wa sọ́dọ̀ ìyàwó wa má máa fi gáàpù sí wọ́n máa rí ìyàwó wa ní inú àwọn apò tí ò yẹ kẹ́nìkan rí bẹ́ẹ̀ àfọkọ rẹ̀ so látara bẹ́ẹ̀ nǹkan púpọ̀ máa ń ṣẹlẹ̀ ẹ̀yin ò ti fura láti pilẹ̀ tó fi wá dípá burú ń ṣẹlẹ̀ níjọ́ta burú wá ṣẹlẹ̀ lẹ́yìn àṣọ pé jọ́ta bá fojú rí ibi níbí wọlẹ̀ tí ó wọlẹ̀ tàbí ó lọ òkè ẹ rí i pé ìgbà tó ń ti rí ìyàwó yín yẹn ó lè jẹ́ pé ó rí i pé ọ̀yànra alẹ̀ fún yín ó rí i pé ó ń ṣe bákan bákan ó sáré gbogbo eléyàn ọmọ pé ókè ókè a pé àǹtí yìí báyìí ó ti dàǹtí àǹtí yìí báyìí bóyá olú ẹ̀gán lè bá ṣeré yóò sì ṣẹlẹ̀ kan. pípé ẹni tó jẹ́ bọ̀dá yẹn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ìyàwó rẹ̀ tí ìparamọ́ fọmọ yìí náà bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ọlá pé bọ́mọ ọ̀dọ́ wa ni bọ́mọ ọ̀dọ́ wa ni so lọ́kọ́ máa ń bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ wọ́n á ní nǹkan tí. mo pa ọmọ yìí láṣẹ pé kó ṣe ìwọ lọ́ọ́ máa mójútó ní ọmọ ọ̀dọ́ wá pé ah, àwọn báwo ọkàn mọ́wọ́ ni ọkàn fi gbá ìyàwó ni ibikíbi ó fi gbá kí ni bóòlù ọpọlọ tí ó sì sùn lórí orí rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ fò lọ pé wàát mọ̀ ń bẹ́ ń bẹ́ lóòótọ́ ti wọ́ láti fi jẹ ìyàwó òun lára tí n bá wá sí bẹ̀ ńkọ́ ẹ dá mi lọ ẹ̀yìn èèyàn sẹ́wọ̀n fi bílẹ̀ mi ṣe fọ́nù wàláhì ọ̀fọ̀ tó tàlì tí wọ́n rí tó ma ṣẹjá sọ́ra ṣẹjá kéè sára àṣà yorùbá onídàá fásità burúkú tó bá ti takò ẹ̀sìn wa nítorí pé ẹ̀sìn pàtàkì fáwọn àti gbogbo àṣà àárọ̀ ńlọ nbọ náà lọ́wọ́ àánú àṣà yorùbá náà nbọ wọn kọ sí ṣé yorùbá kọ àkọọ́lẹ̀ àṣà rẹ̀ àbẹ́ǹkà ń àṣà yorùbá wo ń jẹ́ yorùbá ń kọ̀wé yìí máa ń sẹ̀ màwé kọ nígbà tó òyìnbó dé náà ni ìwé rọ wo wọn kọ ọgbọ́n wo wọn gbọ́n tẹ́lẹ̀ ibi wọn kàn máa pàrọ̀ kò ránṣẹ́ wọn fún wọn ní kò múdà lọ fẹ́ nìkan wọ́n ti bí ọ lórí iṣẹ́ sì mí ni pé bá a pọ́n. ẹbí jẹ́ pé civilization yorùbá náà irọ́ lásán tó nítorí délé àṣà rọ̀yún ọlọ́mọdé because you can never bring anything kọ wá connect ẹ mọ pé àṣà wa ni wàhálà àlè gbà wọlé torí pé àṣà yorùbá tẹ̀ ń sọ̀n tó wá kàn ti kọ àkọọ́lẹ̀ látàyè john kí wọ́n tó mú òyìnbó rárá rárá ẹ pé yes this is the culture of our forefathers mo rò pé ń gbọ́ mi yé but now àwọn creativity rọ burúkú tó ń gbé jáde àṣà yorùbá gbọ́dọ̀ ṣe jáde àṣà yorùbá ẹ má kọ́ lẹ̀ wá ní ti táwọn bá ń sọ pé àṣà lárúbá nìkan báyìí á mú ìwà fún ọ tí wọ́n ti kọ́ kánábì ò tó já nábì pẹ̀lú more than hundred two hundred years thousand years torí wọ́n ń kọ̀wé nítorí pé civilization in our own issue ah civilized kankan civilization tó yìnbó mú wa ni náà làwọn náà fi ń kọ Yorùbá pẹ̀lú abc di rọ́yìn tó bá yẹ àwọn baba ńlá wa bá civilized civilization ti bí ìwé kíkọ torí pé ọgbọ́n tẹ̀ bá bá lórí àwọn Yorùbá kò bá pọ̀ ju tẹ̀ báyìí lọ torí ntí mo ti bá lákọọ́lẹ̀ yẹn èmi ó dìvẹ́lọ́pẹ̀ ẹlòmíì ò fi kún ẹlòmíì ò fi kún ibi tí wọ́n bá dúró lẹ́lòmíì ò fi bẹ̀rẹ̀ irú àwọn àlùmọ̀ ti máa ń gànù torí ẹlẹ́sẹ̀ wọn máa fi wá wé China wọn máa fi wá wé Japan sáwọn àdàbí wa ni ẹ̀rí gbogbo nǹkan kọ bí ìgbà tán yagi tán yaléhùn làákà nìyẹn àwọn India wọ́n ti develop gbogbo nǹkan yẹn before gbogbo òyìnbó rọ́ọ̀kan because àwa náà àlùmọ̀ kan làwa náà gẹ́gẹ́ bí òyìnbó náà ṣe já àlùmọ̀ kan so àwa fail láti develop skill wa so gbogbo àwọn kan bí àlọ́ àmọ́ pé yorùbá gbọ́n wọ́n pàrokò ránṣẹ́ àrokò bá àní àpèjúwe nù wọ́n ti gbẹ̀yàn lórí. nítorí gbàlérò ni pé ẹ̀yin ní fáìlì kí ẹ ti lè bá wa pọ́n ìgbà yìí o tí ọmọ bá ti mú dọ́dọ̀ yín o ẹ bá ní pa o àbí òye wa làwọn bá pé a ọ̀sẹ̀ ni wọ́n ní apánù ẹnìkan ní kọ́ ọ́n mọ̀dà bí ìgbà tí wọ́n ní ká bá wọn pọn ìdá ni ẹnìkan gbà ẹ dákun ẹ pa kíní wọ́n ló yẹ sẹ́ ó ti wá pa sẹ́ kátó bá gbà ẹ sì pa á ní ẹ bá ní pọ́dà ni à eléyìí ti lọ omi ìlànà ìṣe mọ́jọ torí ẹ àwọn ọgbọ́n yìí kò bá ti develop ju bẹ́ẹ̀ ṣe máa lọ wàláhì torí pé àwọn yẹn máa ń fi làákàyè kún làákàyè wọ́n máa ń fi ẹ wo mathematics ẹ̀ ń kọ́ ẹnì kí wọ́n sọ fún yín nínú maths wípé ẹnìkan develop ẹ̀ débi báyìí ẹnìkan tún dé ó fi fọ́múlà mi kún ẹlòmíì tún dé ó tún ọ̀bá kọ́ lẹ́ǹkan kò ní sí pé ẹnìkan fi nǹkan kan kún un bí náà ni ọ̀bá wa torí ẹ má jẹ́ kí ni wọ́n máa bí yín jù tẹ́ bá rí tí Yorùbá kan síwà o torí tẹ bá ti rìfà rẹ̀ sí pé ń jò lọ́làjú náà dé so ìdínú tá a fi develop ẹ̀rí pé ọ̀rọ̀ ní ti tọrọ ìpè làwọn máa ṣe fúnra wọn èébú wọn máa búra wọn tó bá pa ń kọ àkọọ́lẹ̀ wà láǹkà yẹn ọba ti parí torí àwọn baba ńlá yẹn ó ti treat ẹ̀ látàrí à ń kọ ìwé kíkọ pàtàkì ó jàmá ìwé kíkọ pàtàkì torí òun ni ó jẹ́ kí àlùmọ̀ yẹn ọmọ kù yóò sì máa fi hàn pé àwọn èèyàn tẹ́ẹ̀ fọpọlọ wọn ṣeré ni wọn so irú rẹ̀ náà ti máa ṣẹlẹ̀ òǹkọ̀wé kan ti kọ́ rí irú kírú kátàkátà ò lélẹ́yìí àwọn ọmọ pé ká ṣera wa ká yanjú rẹ̀ nítorí nù àfìpè àfìbú àfìpè àfìbú bóòlù ẹ̀ ń fẹ́ ká ló máa ayé yòókù ọmọ sọ̀ ń pa wa ẹni tí orí rẹ̀ bá pé lórí pọ́ǹtì àkọ́kọ́ yóò pé lórí pọ́ǹtì kejì tó sọ tẹ́lẹ̀ dé yóò dìvẹ́lọ́pù ìwé rẹ̀ òun sọ yìí pé àlàyé ìwé rẹ̀ ló ń fẹ́ fẹ́ sòbọ́pọ̀lọ́ sí máa ń fẹ́ nu tọgbọ́n máa pọ̀ ọgbọ́n tí baba tèmi jogún lọ́dọ̀ baba bàbá tiẹ̀ lọ́dọ̀ bàbá bàbá ńlá iná ni wọ́n wàá padà wàá tà fáwọ̀ mà torí ẹ̀ adúpẹ́ fọlọ́nbọ́lọ́n sì kádàrà pé ti àwọn Yorùbá jẹnu pé wọn ò ní kọ̀wé ṣùgbọ́n àwa ta dé náà ní ìsìn kí làwa sí kọ́là kó ti ara fi Latin yìí náà àwọn náà lè fi create nǹkan púpọ̀ kí la fẹ́ sílẹ̀ fún generation tí ń bọ̀ tí ó fi jẹ́ pé àwọ̀ ọ̀dà àwọn tó síwájú tó kọ̀wé fi ṣe rere torí akramakumullah ẹ má sọ̀rọ̀ alẹ̀ púpọ̀ ẹ má ọmọ ọmọ ilé wa tá à ń ránṣẹ́ á ẹ má sọ̀rọ̀ aburú ti ṣẹlẹ̀ tọ́pọ̀ ọlọ́run ló sì tún lè ọba àwọn nípa ẹ̀sìn àlàlà ó yẹ kó ní limit mo rò pé yé wa gbogbo ẹ̀ ó yẹ kó ní limit wọ́n máa skul náà ọ̀gá rẹ̀ ó supervise ẹ̀ lórí eh, wọ́n ti pè research work kan tó ń ṣe ilé rẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ pé kò sí bírèkì fún ọ kọkàn máa já wọlé kọ kódà kó ṣe pé kò lẹ́sìn wàá rí i pé aburú kan ṣẹlẹ̀ ńjọ kan aburú tí ó ṣẹlẹ̀ wọ́n mọ̀ wá pé ìbáṣepé ń tì mọ ọ̀gá yìí kó tó dòní ó lè má jẹ́ pé wọ́n ló pè fáburú àmọ́ la kọ́ ń wọlé ọ̀n jáde ń wọlé ọ̀n jáde ṣé rẹ̀ ń rò ó ti dẹ trap kankan lẹ̀ fún un project yìí sì ní í ṣe pẹ̀lú gbèsè ayé tiẹ̀ wọ́n kàn bọ̀ wọ́gi lé yọ lọ wájú senate ọmọ burúkú lọ́mọ yẹn kìnìkan lọ́mọ yẹn lẹ́yìn náà kọ́ kẹ́kẹ́kẹ́kẹ́ gbogbo universities of Nigeria wọn gbọ́dọ̀ jọ continue bí kàkà ibo ló ti bẹ̀rẹ̀ ẹ̀ta náà rondo torí rẹ̀ tí bá chance má lò àjọ jẹ́ pé fúnra wọn iná wọn fọ ara wọn fúnra wọn lóògùn jẹ kó má jẹ́ pé wọn ni wọ́n fi nà so máa wọlé ńlé máa wọlé ńlé yẹn ewu wà ń bẹ pàápàá tóbi ìbá ti wà ń bẹ so Islam ọkọ alẹ́ kọ́ tó pọ̀ inú ilé ńlé wọn ni kò wọlé òde lálejò wọn ni ọgbọ́dọ̀ síwájú ẹ̀yin náà ní kẹ́ síwájú olùkọ́ yọ nítorí pé onílé lọ́mọ bílẹ̀ òun ṣe rí ẹ̀yin ọmọ pé ń gbà mí bàbá ń lè sọ pé wọlé ìwọ náà àwọn kan tẹ báṣubàṣu ni tọba wọlé bàbá ń lé ọmọ pé ìyàwó òun ti bọ́ sí pálọ̀ ìyàwó ti dún pálọ̀ ó lóun fẹ́ ṣe surprise fọkọ òun ìwọ àtọkọ lẹ́ ń jọ ń bọ̀ o òun ọ̀mọ tó ti ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá tí ò fi sínú ilé o àbí òye wa ó lóun fẹ́ ṣe surprise fọkàn ọwọ́ á wà ní hóhùn ọmọlúàbí àbọ̀ ńlẹ́ tó ní kó síwájú ojú wo ni ó fi wọ̀ yóò pè láti jọ tí ọlọ́run ti dá yé ẹnìkan yóò lórí ibú bíi tiẹ̀ rí jẹjẹjẹjẹ rẹ ló ti sọ pé a ẹ bẹ jẹ ń wọlé olórí ẹ wọlé ẹ wọlé ilé ilé yín ni a ilé ti yín ni ẹ bẹ dúró Yorùbá kankan fún mi ẹ̀yin lẹ nílé yín torí ẹ ọgbọ́dọ̀ gbọ́n wàláhì tí n tó náà expect yẹn bá ṣẹlẹ̀ yóò máa ṣe bíi kí àbí kí n gbé orí rẹ ni ọlọ́run ló lè jọ jáde ń bẹ̀ lálàáfíà so torí délé tó bá tún di kó fẹ́ jáde ẹ̀hẹ́n tó bá tún jókòó nulẹ̀ lé má jókòó kí ẹsẹ̀ bíi ti o bá lẹ́fọ̀ táwọn bá sọ kókó jókòó lórí àga yìí sọ wọn pé wọ́n lọ wá gà míì kó má jẹ́ pé wọ́n ti gbọ́n nǹkan abẹ kì í ṣe tẹ́lẹ̀yìn àwọn eléyìn ọ̀gbádùn so n jẹ́ à ń sọ ni pé má jókòó lórí àga tó jẹ́ pé anybody coming from inside ìwọ lọ́kọ̀ọ̀kọ̀ rí wọn because kì í ṣe tó gbé ọ wá lé wọn ni pé ọ fẹ́ wá sọ ilé wọn di sinimá jókòó nbi tó ti jẹ́ pé ìpàkọ́ lọ́kọ̀ọ́ sí gbogbo ẹni tí bá ń bọ̀ ò ní rí wọn jọ́ jẹ́ pé bàbá ń lé yẹn ní rí ẹni tí ń bọ̀ sẹ́mi pé mistakenly àwọn lè má mọ̀ pa àlejò ń bẹ lọ́dọ̀ ọkọ àwọn tí wọ́n bá sì jẹ́ pọ̀ ọkọ̀ pàkọ́ ọ̀ máa ń ti ń ṣẹlẹ̀ gbà tí ìyàwó fẹ́ yọjú pé ah, àlejò wà ń bì so torí ẹ eléyìí ń bẹ nínú ẹ̀kọ́ ẹ̀sìn Islam bákan náà ọ wá fẹ́ máa lọ mọ́jọ jẹ́ pé ìwọ ló tún síwájú o ẹ̀yin náà ni ẹ síwájú ẹ̀yin ló ń lé mọ́sìjì ó síwájú kúrò lè máa wọ ẹ̀yìn. Ah, oríṣiríṣi òfófó bẹ láwùjọ wa yìí ẹnìkan tẹ̀lé ẹnìkan wá bìkan ẹni tí wọ́n á lọ báyìí wọ́n á àtẹ́ǹdì sí ẹni tó ń gbé wa ẹni tí wọ́n á gbé yẹn wá wọ́n á sáré lọ bí téèyàn wọ̀ nínú ilé wọn ó sáré lọ sílẹ̀kùn ló ń fẹ́ rí bí wọn ṣe rí tí wọ́n bá ra mú tí wọ́n sì ní àbá tí wọ́n sì ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá ṣe mọ̀ pé ń bá wọn ìka ní ìka bá wọ ẹ̀ wọ́n tó ń ṣe ni. láwùjọ tiwa àwọn ọ̀daràn wọn máa gbè fún o tí wọ́n bá ń dájọ́ ọ̀daràn wọn máa gbè fún bẹ́ẹ̀ ẹ̀ bá ti nà á sẹ̀yìn ẹ̀ bá sọ̀rọ̀ ntùbí nù tẹ́lẹ̀ yìí wọ́n bá sọ̀rọ̀ ntùbí nù. tó bá ní ọ̀yá ẹ̀ máa wá lọ mọ́kọ̀ọ́kọ́ bọ́ wájú o torí possibility irun tó ṣẹlẹ̀ nígbà tó ń wọlé òun tún lè ṣẹlẹ̀ nígbà tó ń jáde jẹ́ kí bàbá ń lé kọ́kọ́ ọ̀nà kó in as much you are a muslim so ìyẹn gbọ́dọ̀ máa sọ́ra torí ẹ̀ innama ju'ila al-isti'dhanu min ajli al-basar anabi sallallahu alaihi wasallam ni ẹgbà yọ̀ǹda kẹ́ tó wọlé kọ̀sádédé wà ó àfi nítorí ojú ntí ọ̀yẹ́ kó rí ńlẹ́ńlẹ́ kọ́ ọ má bàa àbófòfó ló gbé wà wálé wọn síbẹ̀ tó bá ṣe ṣe kíbi kan wà tẹ́tù máa yanjú ọ̀rọ̀ pẹ̀lú àwọn tó bá wọ wá kọ́kàn má máa jẹ́ pé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ah, ìyàwó lè má mọ̀ pálejò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so bí ọ̀rẹ́ yín ọ̀bá bàjẹ́ ẹ̀ tún ní fojú rẹ̀ wòra yín mọ́ rògbò yẹ ọ náà máa ṣe yọ máa ṣe bí kò náà ìyàwó rẹ̀ ńjọ́ kan yọ fẹ́ jáàmù wọnú lé ńjọ́ kan rògbò yẹ torí pé náà fẹsẹ̀ tit for tat tòkọ́ má bàa di tit for tat ẹ wáyé kan tẹ́tí máa pàdé àlejò òní ìdíkọjá nu lẹ́yìn ọlọ́run ẹlẹ́dàá kó sànù wa torí ẹ̀ àwọn ẹ̀kọ́ tó wá náà dé ti àríwó ti ṣe pàtàkì tó pé kóbìnrin kó lè má a pé fífà kan àbí fífà méjì kọ́ ló máa ń sọ má dé wọ̀ a sì rí pé kìí ṣe gbogbo oríire náà ó ní í ṣe pẹ̀lú pé bíi kó sì tún lé ibi dànù bákan náà Salim mawla Abi Hudhayfa irun tá a pé wọ́n ní kí wọ́n ṣe fún wọn ní ọjọ́ tiẹ̀ nìkan àtọ̀ sáwọn ọkùnrin yòókù ọ wàá dàgbà ọ máa mú ọyàn ìyàwó yàwó torí kí wọ́n bá jọ mọ ọ̀dọ́ wọn kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ làwọn ìyá ńlá wa gan sọ pé á ǹjẹ́ gbà ǹjẹ́ gbà tó ti pé kò ní gbẹ́nu sọ̀yàn wọn wọn bá fún ni kí ni wọn fẹ́ sọ pé mu òun dàbí tí àbẹ́kọ tó ilé ìjẹ́bù ti ṣe jẹ́ ṣùgbọ́n gbàtà nàbì sọlá àìsàn náà sọ kò sí option pàápàá jùlọ pípé tóbìnrin yẹn bá ń fẹ́ èsì túláàsì tí ń bá ń fẹ́ kọ́mọ yẹn ó sì tún máa láǹfààní àti máa wọlé wọn jáde tó ti dàgbà àfikún ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ kọ́ gbọ́dọ̀ tún wọnú lébà mánu tẹ́yìn bá rí i pé nídìí tẹ́ ní fún láti máa bá yín ṣe àwọn sẹ́ẹ̀lì yóò pè fún kọ́ máa wọlé kọ́ máa jáde bẹ́ẹ̀ náà ajẹ́ kí n tẹ́ fi lè sọ́dé wọ̀ ni so wọ́n sọ bẹ́ẹ̀ pé tiẹ̀ ni kò sí fáwọn obìnrin yòókù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا